Broadcasting Network. ẹ káalẹ́ èyí ni àkójọpọ̀ ìròyìn ilé wa tó ń dé sójú wòran yín láti ìkànnì Yorùbá Broadcasting Network Ramalifa agbọ́mọ̀gbìmọ̀ lóníròyìn yín ṣáájú ẹgbẹ́ àwọn kókó inú ìròyìn náà àwọn olùgbé Oǹdó gbé igi dínà lórí àìsí iná léyìí tí wọ́n sọ wípé ó ń fa àkóbá fún okòwò wọn lórí akitiyan àti mára ìbò nínú ètò ìdìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ èkìtì a máa da àjọ efcc àti icpc sóde láti wá bójútó ètò ìdìbò eléyìí tí ó wáyé ní kò pẹ́ ní ìpínlẹ̀ èkìtì alága inec òun ló ń sọ eléyìí oníṣòwò kan àti ìyàwó rẹ̀ pẹ̀lú ọmọ mẹ́ta la gbọ́ wípé wọ́n jẹ́ ọlọ́wọ́n bá nípè kí ló ṣẹlẹ̀ ẹ ó gbọ́ ní kò pẹ́ adédọ̀yìn ló ní kí n pa irọ́ pé timothy ò sùn sílé ìtura wa ọ̀tá ló ń sọ eléyìí ẹ ó gbọ́ yẹn náà ní kò pẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ṣe ìkọlù sí àwọn tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn alálàáfíà ní ìpínlẹ̀ ọ̀ṣun àwọn mẹ́ta jẹ́ ọlọ́run ọba nípè níbi ìkọlù àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn eléyìí tí ó wáyé ní ìlọrin èèyàn méjì ló ti jẹ́ ọlọ́run ọba nípè nígbà tí ẹnìkan tó fi ara ṣìṣe gidi gan níbi ìjálù ọkọ̀ eléyìí tó wáyé yẹn ọkọ̀ akọ afẹ́fẹ́ gáàsì àti ọkọ̀ tírọ̀kì kan níbi tí wọ́n ti fi orí sunra wọn lójú òpópónà márosẹ̀ èkó sí ìbàdàn ẹ jẹ́ ká dókè lọ́hùn náà à ń padà bọ̀. bí ojú bá ṣe méjì yóò wòran ẹsẹ̀ tó bá ṣe méjì yóò rìnà tí bèbè ìdí bá ṣe méjì yóò jókòó té lórí ẹni. Yorùbá Broadcasting Network òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ó kọ́ni lọ́gbọ́n, ó dáni lárayá, ó ń ṣètò tó wuyì nígbà gbogbo nílé lóko. Ẹ máa wò ó, ẹ má yí kúrò níbẹ̀ o. Àtọmọdé àti àgbàlagbà, ìsọkùnrin ni, ìṣobìnrin ni, Yorùbá Broadcasting Network ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Broadcasting Network fún ìgbèdìde àṣà Yorùbá. ẹ káàbọ̀ padà ẹ̀yin náà lè darapọ̀ mọ́ wa ní ìkànnì Yorùbá Broadcasting Network nípa títẹ YBN sórí ẹ̀rọ eléyìí tẹ̀ ń wò lójú ẹ̀rọ amóhùnmáwòrán yín yẹn kété tẹ́ ẹ bá ti ṣe bẹ́ẹ̀ ẹ ó darapọ̀ mọ́ wa lójú òpó Telegram wa níbi tá a ti máa rí àwọn ìròyìn àti ètò wa lọ́lọ́kan-ò-jọ̀kan wàyí o ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ àwọn olùgbé ìrèsé níjọba ìbílẹ̀ ìfẹ́dọ̀rẹ́ ní ìpínlẹ̀ Ondo la gbọ́ wípé wọ́n ti gbégi dí gbogbo ọ̀nà eléyìí tó bá wọ ìjọba ìbílẹ̀ náà níbi tí wọ́n ti ń sọ wípé wọ́n ṣe ìfẹ̀hónúhàn lórí bí kò ti ṣe sí iná ní agbègbè náà láti nǹkan bí oṣù mélòó kan sẹ́yìn gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ láti ẹnu ọ̀kan gbòógì tó léwájú ìfẹ̀hónúhàn àti ìṣe ọ̀nà eléyìí tí ó wáyé ní ìrẹsẹ níjọba ìbílẹ̀ ìfẹ́dọ̀rẹ́ ní ìpínlẹ̀ Ondo náà ìyẹn ìfẹ́ olùwà ló fi léde wípé àwọn mọ̀ọ́mọ̀ ṣe ìfẹ̀hónúhàn àti ìséde ìgbégidé ọ̀nà náà ni o látàrí wípé àwọn tí ọ̀rọ̀ kàn ní ìlú náà wọn yóò tètè wá àtúnṣe sí ọ̀rọ̀ kò sí iná eléyìí tó ti ń bá agbègbè náà fira láti nǹkan bíi oṣù mélòó kan sẹ́yìn wọ́n tẹ̀síwájú ìròyìn náà níbi tí wọ́n ti fi ọ̀rọ̀ náà léde wípé wọ́n ní tá ò bá gbàgbé ní ìgbà kan ni wọ́n ti sọ wípé gbogbo àwọn tí wọ́n wà lágbègbè náà ni wọ́n ti kọ àwọn ìwé eléyìí tí wọ́n fi ń sanwó sí àjọ IBEDC lọ́rùn wípé a ò rí náà lò ẹ tún gbé bíìlì wá lẹ́yìn òrẹ́yìn ni wọ́n á fi léde wípé tá ò bá gbégi dínà bá a ṣe gbégi dínà yìí ọ̀pọ̀ ni ó máa sọ pé ọ̀rọ̀ náà kàn ń bó tilẹ̀ jẹ́ pé iléeṣẹ́ ẹ̀rọ amúnáwá IBEDC àwọn náà kọ̀ jálẹ̀ o láti ṣe bíi pé ọ̀rọ̀ náà kàn wọ́n gẹ́lẹ́ tí wọ́n sọ eléyìí lẹ́ni tó jẹ́ alukoro fún àjọ náà ní ìpínlẹ̀ náà ìyẹn ti ẹ̀ka ìrẹsẹ̀ ló fi léde ìyẹn ọ̀gbẹ́ni Michael Barnabas ó ní kì í ṣe wípé ọ̀rọ̀ náà ò kún àwọn torí pé ibẹ̀ ni gbogbo àwọn làwọn jọ ń fi orísun sí ó ní yóò kún àwọn náà gbọgbọn ṣùgbọ́n táwọn aráàlú yóò bá sọ òtítọ́ kò kí ń ṣẹjọ́ àwọn torí àwọn tí wọ́n máa ń kó ohun ẹ̀rọ amúnáwá àwọn ni wọ́n jí ẹ̀rọ amúnáwá náà ni wọ́n jí kó léyìí táwọn sì ti ń gbé ìgbésẹ̀ lábẹ́lẹ̀ láti rí wípé àwọn tètè wá ìyanjú sí ọ̀rọ̀ náà kó tó di pé ó pẹ́ wọ́n ní kí wọ́n fi ọkàn balẹ̀ gẹ́gẹ́ bí Michael Barnabas tó jẹ́ alukoro àjọ IBEDC ṣe sọ wípé láìpẹ́ láì jìnà ìrèsé níjọba ìbílẹ̀ Ìfẹ́dọ̀rẹ́ ní ìpínlẹ̀ Ondo yóò rí iná àwọn ọlọ́pàá ní agbègbè housing estate ring road ní a gbọ́ wípé wọ́n ti yìnbọn fún akọ̀ròyìn Tọ́ba Adédèjì ẹni tí ó jẹ́ akọ̀ròyìn fún iléeṣẹ́ ìwé ìròyìn The Nation gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn múlẹ̀ wọ́n ní ní agbègbè ọláìyá níbi bíríìjì ibẹ̀ ni àwọn tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn náà ni wọ́n péjọ sí owó ni wọ́n ṣe ìfẹ̀hónúhàn níbi tí wọ́n ti ń ṣe ẹ̀yẹ ìkẹyìn fún ẹnìkan tó jẹ́ afọlábí abíọ́lá eléyìí tí ọlọ́pàá yìnbọn fún ní ọjọ́ kẹrin oṣù kẹrin ọdún tá a wà nínú rẹ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe fìlédè wọn ní afọlábí abíọ́lá ló jókòó síwájú ilé ọ̀rẹ́ rẹ̀ jẹ́jẹ́njẹ́jẹ́ kó tó di wípé àṣìta ìbọn ó níbẹ̀ wọ́n ní lónìí ni wọ́n ṣe ìkẹyìn fún un ẹ̀yẹ ìkẹyìn fún un kó tó di wípé wọ́n tún ṣèèṣì yìnbọn fún ẹni tó jẹ́ akọ̀ròyìn Tọ́ba Adédèjì tó jẹ́ akọ̀ròyìn fún iléeṣẹ́ ìwé ìròyìn The Nation ní jẹ́jẹ́ǹjẹ́jẹ́ rẹ̀ tó wà láàrin àwọn tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn náà alálàáfíà náà gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn múlẹ̀ wọn ni nígbà tí wọ́n yóò fi du akọ̀ròyìn náà ẹ̀pọ̀ ò padà gbòòrò mọ́ kọ́lọ́hún bá jọ kó má jẹ́ ká kú soko ìwá nǹkan jẹ ni. lórí ọ̀rọ̀ olóògbé akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ fásitì ilé-ifẹ̀ adégòkè timothy ní ọ̀kan lára àwọn òṣìṣẹ́ adédọ̀yìn ramon tí orúkọ rẹ̀ ń jẹ́ adéṣọlá adédèjì ló ti ní àsìkò jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ làwọn wà o àfi kóhun jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ó sì ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ní iwájú adájọ́ nílé ẹjọ́ gíga níbi tí wọ́n ti ń ṣe ìgbẹ́jọ́ ní àná ọgbọ̀n ọjọ́ oṣù karùn-ún ọdún twenty twenty two yẹn th may 2022, twenty two níbi tí ó ti sọ̀rọ̀ sókè wípé ó ní adégòkè timothy wá sùn sí ilé ìtura àwọn ní alẹ́ ọjọ́ karùn-ún oṣù kọkànlá ọdún tó kọjá níbi tí ó jẹ́ wípé ní nǹkan bíi aago mẹ́jọ ni timothy wọ inú ilé ìtura náà adéṣọlá tẹ̀síwájú níbi tó ti ń fi ọ̀rọ̀ rẹ̀ léde ó ní bó tilẹ̀ jẹ́ pé ohun ìyanu ló jẹ́ fún òun nígbà tí òun yóò fi padà sẹ́nu iṣẹ́ ní ọjọ́ kẹsàn-án oṣù kọkànlá ní ọdún 2021 náà ó ní òun ṣàdédé rí pé àwọn ẹ̀rọ tó máa ń ká ìṣesílẹ̀ tá a mọ̀ sí cctv ní ọ̀pọ̀ rẹ̀ ni ó ti jẹ́ ilé tí wọ́n ti mú kúrò ní ààyè rẹ̀ léyìí tó fa òmìnú fóun wípé kí ló lè fà á torí pé kóun tó kúrò ní ibi iṣẹ́ ní ọjọ́ karùn-ún oṣù kọkànlá ọdún 2021 gbogbo àwọn ẹ̀rọ ìka ohùn sílẹ̀ àti ìka ìṣesílẹ̀ tá a mọ̀ sí cctv kámẹ́rà yìí gbogbo rẹ̀ ló sì ń ṣiṣẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ ó ní ṣùgbọ́n kàyéfì ló jẹ́ fóun nígbà tóun yóò fi dé tóun rí i pé gbogbo rẹ̀ ni kò ṣe iṣẹ́ mọ́ ó ní lẹ́yìn òrẹ́yìn ní adédọ́yìn àti ọmọ rẹ̀ ni wọ́n pe ìpàdé pẹ̀lú àwọn òṣìṣẹ́ àti òun àti àwọn méjì kan níbi tí wọ́n ti ń sọ wípé bójú rí ẹnu adákẹ́ o àmàwò márùn ní kẹ́ ẹ fi ọ̀rọ̀ náà ṣe o ẹnikẹ́ni tó bá bi yín pé ṣé adégòkè ṣọwọ́sùn sílé ìtura náà rárá ni kí ẹ fi fún wọn lésì yálà iléeṣẹ́ ọlọ́pàá àbí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ó ní ìdí rèé táwọn náà ṣe ń sọ wípé rárá àti rárá ni onítòhùn bá gbàgbé ní alẹ́ ọjọ́ karùn-ún oṣù kọkànlá ọdún 2021 yìí ni àwọn tí wọ́n jẹ́ ẹni tó ní ilé ìtura ìyẹn Adédoyin àti ọmọ rẹ̀ ní nǹkan bí aago mẹ́wàá ni wọ́n wá sí ilé ìtura náà ni wọ́n sọ wípé àwọn wá ṣe àbẹ̀wò sí àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ibẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n yóò fi lọ ní ẹnikẹ́ni kò mọ̀ onílẹ́yìn òrẹ́yìn làwọn padà gbọ́ wípé ẹni tó jẹ́ Adégòkè Timothy ó ṣe àìsí sílé ìtura náà nígbà tí Adéṣọlá wá fìdí ìròyìn múlẹ̀ fún wọn nílé ẹjọ́ níbi tó ti sọ wípé ohun tí mo mọ̀ nípa ọ̀rọ̀ náà lélẹ́yìí o ṣùgbọ́n torí pé wọ́n ní ká má sọ nǹkan kan ìdí tí mo ṣe kọ́kọ́ parọ́ nìyẹn ṣùgbọ́n ní báyìí mo ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ torí wọ́n ní kí a sọ òdodo kí òdodo kó lè jẹ́ ká wà lómìnira nítorí kí n lè gba òmìnira ni mo ṣe sọ òdodo ọ̀rọ̀ bó ṣe jẹ́ náà ni mo ti sọ yẹn nígbà tí ẹni tó jẹ́ adájọ́ Adépètè Òjó tó gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Adéṣọlá tán ló bá ní òun sún ìgbẹ́jọ́ sí ọjọ́ kẹtàdínlógún oṣù kẹfà ọdún tá a wà nínú rẹ̀ yìí ọkùnrin kan tí wọ́n ní ó jẹ́ òǹṣòwò Lawrence Ọlọ́rungbọ àti ìyàwó rẹ̀ pẹ̀lú àwọn ọmọ rẹ̀ mẹ́ta ni ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé ó ti jẹ́ Ọlọ́run ọba nípè nínú ilé rẹ̀ tó wà ní Àpápá gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ akọ̀wé rẹ̀ ìyẹn akọ̀wé oníṣòwò Lawrence náà bó ṣe fìdí ìròyìn múlẹ̀ ìyẹn Treasure ló sọ wípé ó ní láti nǹkan bí ọjọ́ mélòó kan lòun ti ń gbìyànjú láti rí ẹni tí ó jẹ́ oníṣòwò Lawrence náà pàápàá jùlọ láti bá a sọ̀rọ̀ lórí ẹ̀rọ ó ní ṣùgbọ́n gbogbo ẹ̀rọ rẹ̀ ni kò lọ léyìí tó wò tó ń wò wípé láìpẹ́ láì jìnnà yóò wá sí ibi táwọn ti ń ṣiṣẹ́ ó ní ṣùgbọ́n kò wá ìdí rèé tóun ṣe gbéra gẹ́gẹ́ bí akọ̀wé Lawrence yẹn ń jókòó Treasure bó ṣe sọ ó ní nígbà tóun yóò fi délé rẹ̀ ní Àpápá lòun rí wípé wọ́n ti ti ilẹ̀kùn wọ́n ṣan ní àgádágodo pẹ̀lú kọ́kọ́rọ́ léyìí tóun wò wípé báwo ni yóò ṣe wá jẹ tí òun ò rí ọ̀gá òun láti bí ọjọ́ mélòó kan ṣùgbọ́n ohun tó jẹ́ kàyéfì ni pé òórùn tó ń bá àgbègbè náà jáde kò tẹ imú lọ́rùn rárá ó ní ìdí rèé tóun fi fi ọpọlọ gbé e pé kó má jẹ́ wípé ohunkóhun nǹkan ti ṣẹ̀ sí ọ̀gá òun léyìí tó jẹ́ kóun lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tó súnmọ́ agbègbè àpápá náà ó ní àwọn ọlọ́pàá ni wọ́n tẹ̀lé òun níbi tí wọ́n ti fi ìpá já ilẹ̀kùn náà tí wọ́n sì bá òkú àwọn ẹbí náà ìyẹn ẹni tó jẹ́ ọ̀gá àwọn Lawrence Ọlọ́rungbọ àti ìyàwó àti àwọn ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta níbi tí wọ́n ti wú gèlètè sí ohun tó fa ikú náà lẹ́nikẹ́ni kò tí ì mọ̀ bá jọ ọ́ kó dáàbò ẹ̀bù gbogbo wa. àwọn mẹ́ta jẹ́ ọlọ́run ọba nípè níbi ìkọlù àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ní Ìlọrin gẹ́gẹ́ bí ẹni tí ọ̀rọ̀ náà ṣojú rẹ̀ ṣe fìdí ìròyìn múlẹ̀ ó ní lẹ́yìn tí àwọn tí wọ́n ń ta ọjà wọn ṣì wà ní ìta tí kálukú ń ṣe ọrọ̀ ajé ní nǹkan bíi ọwọ́ alẹ́ ṣàdédé ni a rí àwọn kan tí wọ́n yalu gbogbo agbègbè náà pẹ̀lú ìbọn lọ́wọ́ tí wọ́n yìnbọn kiri láì tiẹ̀ bìkítà bó lè ba ẹnikẹ́ni tá ò bá gbàgbé wọn ní ọjọ́ Jímọ̀ Friday ni ó jẹ́ wípé àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn yìí ti ṣe ìkọlù síra wọn tẹ́lẹ̀ níbi tí wọ́n ti gún méjì tí wọ́n ti gún tí wọ́n sì jẹ́ Ọlọ́run nípè nígbà tí wọ́n yóò fi dé ilé ìwòsàn èyí tí dókítà fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wípé méjì nínú àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn náà ní ọjọ́ Jímọ̀ náà wọ́n ti jẹ́ Ọlọ́run nípè ìdí rèé tí wọ́n ṣe ní ìkọlù náà tẹ̀síwájú ní nǹkan bíi alẹ́ àná ní nǹkan bíi aago mẹ́sàn-án kù ogún ìṣẹ́jú gẹ́gẹ́ bí ẹni tí ọ̀rọ̀ náà ṣojú rẹ̀ ṣe sọ ó ní ní kété tí àwọn tí wọ́n jẹ́ afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí wọ àdúgbò náà ni wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní yin ìbọn láì bìkítà léyìí tó padà pa ọlọ́kadà haúsá kan àti àwọn méjì gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú ìròyìn yìí wọ́n ní gbogbo akitiyan láti bá alukoro iléeṣẹ́ ọlọ́pàá Àjàyí Òkèsanmí láti bá a sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà ló já sí pàbó lẹ́yìn tí wọ́n pe aago rẹ̀ tí kò gbé ni wọ́n fi òǹtẹ̀ jíṣẹ́ ni wọ́n fi ránṣẹ́ sí lẹ́yìn tí kò sì dá padà di bí ìròyìn bó ṣe léde ṣùgbọ́n o ìròyìn ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn afurasí ni wọ́n ṣe ìkọlù níbi tí wọ́n ti pa èèyàn mẹ́ta kódùn kópọ̀ kópẹ́ ọlọ́run bá tẹ́ rí yẹn ní fẹ̀dá kò ní jù báyìí lọ ní àṣálẹ́ òní kọ́ lọ́wọ́ bá jọ kó dàbò ẹ̀bù wa ni kó jẹ́ ká tún nípàdé nígbà míì ìgbà rẹ̀ ẹ má gbàgbé wípé tá a bá tètè rí ẹ jẹ́ ká tètè sọ torí tá a bá sọ pé kò kàn wá kó má padà kan ẹni tí ó kàn tí ó fi kàn wá àbúrò òní kan tèmi tí kò sí ní kan ẹbí wa níbi tá a léwé dé tá a ta gbòǹgbò dé láṣẹ Èdùmàrè títí ìgbà mìíràn tó fi nípàdé ayọ̀ ájìyára màlífà agbọ́mábí wọn sì nítorí aláàlékejì náà jẹ àwa náà ó dìgbà míì ìgbà rèé